léra yóò lọ sí ọ̀dọ̀ ṣéka dín Ibrahim wọ́n ní ẹjọ́ kí ni ìjìyà tó ń bẹ fún ẹ tí kò kí ń jẹ́ kí ẹbí kó so pọ̀ ẹbí máa ń já láti ọ̀dọ̀ rẹ̀ ìbéèrè lẹ́ẹ̀kejì wọ́n ní ẹjọ́ kí lẹ lè sọ fún wa nípa ẹni tí ó máa ń sọ aburú nípa òkú tí ó bá ti kú. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah èsì lórí ìbéèrè tí wọ́n béèrè lálàkọ́kọ́ pé ìjìyàwó ní ń bẹ fún ẹni tí ó máa ń já okùn ẹbí gbogbo wa náà la mọ̀ wípé ní ti Islam ń fẹ́ ká pàtàkì òun náà ni síso ẹbí papọ̀ ọlọ́run sì máa ń lo síso ẹbí pọ̀ ní sábàbí dáadáa fọ́mọ èèyàn nínú ìgbésí ayé ọlọ́run a máa lò láti fi dá láburú padà fún yàn ọlọ́run a sì máa lò láti fi ṣe dáadáa fún yàn kódà ọlọ́run a máa lò láti fi fi kún ọjọ́ orí èèyàn nígbà tí yàn bá ń so ṣe dáadáa sí ẹbí kò sì sẹ́nìkan tí yóò ní dáadáa nínú ẹbí ẹ̀ àti pé dápé àwọn ẹbí yẹn ò ní fẹ́ pàdánù orú èèyàn bẹ́ẹ̀ ló fa sí àdúrà wọn fi máa pọ̀ lórí ẹ̀ pé ọlọ́run jẹ́ ọgùn lẹ́mi fún wa ọlọ́run jẹ́ ọgùn lẹ́mi fún wa bọ́mọ tí ti ń ṣàdúrà ẹ̀mí gígùn fún ọmọ ẹbí làgbà náà máa ṣe fún torí nǹkan kan kọ́ torí kó wúlò ní tí ò bá wúlò kò bá kú kò bá yá wèrè kò bá àtiwín wàhálà sí ẹnu so àdúrà tí wọ́n máa ń ṣe yìí látara pé èèyàn dá nínú ẹbí ọlọ́run a máa fa gbogbo ẹ̀kọ́ a máa fi kún ọjọ́ orí fún èèyàn gẹ́gẹ́ bá nàbì sallallahu alayhi wa sallam kò ti ṣe sọ so àrò wa ká gbìyànjú láti jẹ́ni tí ó so ẹjọ́ pọ̀ lórí dáadáa lórí ìtẹ̀láṣẹ ọlọ́run tí èèyàn bá jẹ́ni tí máa jákun ẹbí kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ sí kọjá wípé ọlọ́run ọbọ̀ ó jákun tiẹ̀ náà anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó nígbà tí ọlọ́wọ́n ọba dá ìbí ìjọ wa súnmọ́ àlẹ́ àràṣí ó ní haza maqamu la'a'ib nik ó níbi tí mo dúró sí yìí ààyè ibi tí ẹni tí bá ń wá ìṣọ́ pẹ̀lú rẹ ọlọ́wọ́n ọba mínà kọ̀tíà kúrò níbi jíjákùn ààyè ìbẹ̀lẹ́lẹ́yìí ọlọ́run wa ni tó tẹ́ ọlọ́run kí ni ọlọ́run ọbọ̀ so papọ̀ mọ́ mi ẹni tí bá ń so ọ́ kí n sì já ẹni tí bá ń jákùn ẹ̀ á oníyọ náà tó ọlọ́run ni mo fún ẹ nìyẹn gbogbo ẹnikẹ́ni tó bá ń so ẹbí rẹ̀ pọ̀ ẹni ló máa so pọ̀ mọ́ ọlọ́run ọba dáadáa lẹ́yìn ìgbà tó bá jẹ́ mùsùlùmí tó jẹ́ mùmìnì gbogbo ẹni tí bá ti ń jákùn ẹbí ọlọ́run ọba máa jákùn ìsúnmọ́ náà lọ́dọ̀ ọlọ́run ọba. so lára àwọn aburú nìyẹn ó máa jẹ́ kí yẹn ó máa jẹ́ kí tẹ́rí gba ègún lọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun náà ni ìgbégun lórí àìníríkì ọlọ́run a máa jẹ́ sábà díẹ̀ so lo fa tó fi gbogbo wa gbọ́dọ̀ gbìyànjú káṣọ ẹbí wa pọ̀ àwọn àsìkò kọ̀ọ̀kan inú ọdún ni inú kinní kan ni a wọn pẹ́ ni kódà bó jẹ́ kọ́lìn lásán ẹni tí ọ̀nà ẹ bá jìn ká pè é ká sálámà sí i mo ti rí yín ti pẹ́ ó ṣeé kí fóònù ẹ ti sọnù kí nọ́mbà ẹ ti lọ lórí ẹ kó sì máa jẹ̀rán ẹ tí wọ́n náà bá wò pé kò pè mí ìmí náà ò ní pè ó máa ń tó ṣẹlẹ̀ sí i ó lè já sí ńgbà tó o bá pé òun ònàgbà kódà mo fẹ́ pè ọ gbogbo àwọn ẹbí mo pè lánàá mo pè ń jẹta nọ́mbà rẹ ti sọnù lọ́wọ́ mi ni so a máa sokùn ẹbí pọ̀ a sì máa ṣe dáadáa sáwọn ẹbí àwọn afá ti sọ̀nà tá a máa ń gbà ṣe dáadáa sí àwọn ẹbí láwọn ọ̀nà tí ó pọ̀ so lára ẹ̀ náà ni tá a bá jẹ́ ní abiyì ká jẹ́ kí àpọ́nlé òun ta kó rùn lára sí wọn náà bọ́lá wọn bá tẹ́ wa kíkẹ́ òun lára wa náà kódà tá a bá já àfa tá a bá ní nímọ̀ ká jẹ́ kí àgbọ́yé bó ti wù kórí ká máa ní àhòmọ̀ pé àfa ni àbúrò rẹ̀ ni kò gbọ́dọ̀ má yí ju àwa lọ sóyí lára dáadáa tá a ṣe sí àwọn ẹbí náà nìyẹn náà tòkọ́lọ̀ kó kún wa ní ọwọ́ èyí ń jẹ́ bá a rìn ẹ̀ ti jẹ́ ẹlẹ́ẹ̀kejì oníbẹ̀rẹ̀ ti sùn ní sísọ aburú nípa òkú tó kú. kéèyàn máa sọ̀rọ̀ aburú nípa àwọn òkú tí ó ti kú èyí tí ò dáa ni àfi tó bá já sí òkú yẹn gangan bá jẹ́ èèyàn abú tó balẹ̀ jẹ́ tó wá já sí wípé àwọn ọ̀rọ̀ débi àwọn ìbàjẹ́ rẹ̀ mọ̀rọ̀pọ̀ yé so tọ́rọ̀ bá débi ìbàjẹ́ òkú yẹn láti fi ṣọ́ àwọn èèyàn lára kúrò níbi aburú tó gbé kalẹ̀ káwọn èèyàn má bàa kó sí àásọ náà ní ẹ̀sìn nìyóò رسول الله النبي لما رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه so oko wala yemalu oko lusoko sínú tó kù bá gbégbé kú gbé kalẹ̀ a padà so tí ò bá da ẹnìkan ló gbé solatul fati kalẹ̀ tó ló lọ́lá ju kéèyàn ka kùránì nígbà six eh, lọ àbí so a sọ àbá ní sọ a sọ náà ní òkú sì ni so tó ti gbé ní tí da kalẹ̀ táwọn èèyàn bá ti fẹ́ máa rìn ìlànà àbúrú yẹn àwọn èèyàn ó sọ nípa ẹ̀ láti fi ṣọ́ àwọn èèyàn lára kú wọ̀ níbẹ̀ tó bá já pé ìtaari tọrọ àforíjì fún ni taari pé ìtọrọ àforíjì fún rẹ̀ ní mẹ́lòmí ìmọ̀sọ́wì oògùn tọrọ náà tá a bá kú ṣé a lè ní kọ́lọ̀ wọn foríjì àmọ́ kò ní ká má sọ láburú ẹ̀ àwọn tí ti ní rízìn ní sọ àwọn èèyàn so èyí tó so àwa náà tá a bá ti wá fẹ́ kan sọ láburú wa torí gbogbo wa náà lọ́nà ó padà pín ikú yẹn kàn kò sẹ́ni ó ronú bọ́ ń tẹ̀nu ọ. ẹni tí ò bá ti wá fẹ́ kí wọ́n sọ láburú òun nígbà tó ń bá kú yálà wọ́n sọ lọ́nà ẹ̀tọ́ ni àbí wọ́n ń sọ lọ́nà àìtọ́ ẹni tí ò bá ti fẹ́ kan sọ kó tó kú kó túbá ń bẹ̀. jọ́ta àwọn kan bá ti sọ àwọn kan máa sọ pé ó sì ti túbá. irú ẹni tí ń bọ́ àwọn sàábé tí ń ṣe gbogbo pátipàti tí ń ba ìsìláàmù jẹ́ tó bàrún jẹ́ tó ní àtùbá mẹ́rin ni àlùwàlá ó dàrú gbogbo ẹ̀ tó sàfọ́jú gbogbo ẹ̀kọ́ yìí ìjọ tó bá tún bá ń bẹ̀ sóyé sẹ́wọ̀n yìí pé táwọn ọ̀gá bá padà ń kó àwọn ọ̀gá ó sì ti ń o ṣùgbọ́n tí ò bá sọ bá a ti ń sọ oníjìbìrì olùgọ́ ó lànàbí ádámà ológọ́ ẹ̀ wọ́n ń pè ní ṣéwù olodo nílùú ìbàdàn ẹ̀ olódò èmi na ma ń pè lólódò àmórúkọ ẹ̀ gangan ni olódò ni wọ́n ń so ó nígbà tá miraj tí jìbìrì ló gun sama tá ànábì gun lọ pé jìbìrì ló wá tí ànábì ki adama anabi wa ànábì wá lọ wá ń gbọ́ ṣé wọ́n ni ádámà wọ́n ni ádámà pé ànábì ádámà náà ń wò ó pé ànábì wá ń wá ẹni tó yẹ kó gbangba tí ò sí gbá bò ní wọ́n ló gbọ́n that is ànábì ń sọ pé ádámà ló yẹ kó kọ́kọ́ kí n bó ń ṣe tóbi tó sòjùbílù tó sì ní kó náà lọ máa kí ẹnìkan kò má pàtàkì òun lẹ́wọ̀n pé ibi pa afẹ́ pa ànábì ní abẹ́yẹ ànábì náà ló sọ ọ́ ó ti wá sọ̀rọ̀ ó sì kú mo sì challenge àwọn tó já àwọn ọmọ rẹ̀ tó rọ́mọ rẹ̀ kan náà sọ pátipàti kan jò ní tó ní àfáà tí ó bá máa sọ̀rọ̀ ẹ̀sìn nílẹ̀ yóò báyìí ó gbọ́dọ̀ já àwọn àfáà tí wọ́n gbé tẹ̀sú fídání pé àwọn ni wọ́n máa sọ̀rọ̀ ẹ̀sìn pé irú àwọn bàbá àwọn Mr. Agége àti irú òun báyìí àtàwọn bàbá òun àti irú òun báyìí torí tóun bá sọ ọlọ́run gbọ́dọ̀ gbà á ni so ó wá ní ọ̀gbẹ́ni ibùn tó ní àwọn tọ̀ntọ́ wí gan tó jẹ́ àfá rẹ̀ tẹ́rí <laughs> kéjì ń dìdì àbí ẹ̀ẹ́ onítọ̀ntọ́ wí tó jẹ́ àfá ibùn tó ní à ibùn tó ní à tó já sí pé lẹ́yìn ikú ibùn tó ní à ìgbà tí wọ́n bí tọ̀ntọ́ wí gan more than six hundred years ni ó wá ní tọ̀ntọ́ wí tó jẹ́ àfá ibùn tó ní à gan oríṣẹ́ àdámà ogójì fún <laughs> ẹ ti mọ̀ pé lè wí ọ̀ríjínà olódo ni. ó fòdójọ bàbá rẹ̀ náà ni ó fòdójọ bàbá rẹ̀ náà ni so irú yìí ń gbà sọ à ń sọ àbá sọ bá ti wá sọ táwa náà fi kú nù bá lè wọn wípé bá lè gbé e jáde wípé bàbá àwọn ti tú bá ń tẹ̀ sì tó wẹ́ káwọn ibi ó ti túbà nǹkan fi hàn wá tán bá fi hàn wá tán máa ń ra túbà bọ̀ lọ́rùn àwọn ò ní ra wọnú túbà náà ti máa torí tó torí ẹ̀ ẹni tí ò wá fẹ́ káńsọ̀ sọ kú sọ́n ẹ̀rọ àwọn á ti kú ẹ ti wọ́n lẹ̀ á ti parí á ti kú bá ti kú náà ẹni tó gbé ìlànà àwọn àṣàyẹ̀rọ̀ kalẹ̀ ẹni tó gbé tó gbé tó pe ìlànà àwọn kàwárìjì ẹni pilẹ̀ tàwọn sí àṣẹ àwọn èèyàn ní sọ́ọ́ ni káwọn èèyàn bá ti ń fọ́ọ̀lù fún àwọn èèyàn máa sọ so ìwọ tó o bá fẹ́ wọn ó sọ̀sọ̀kú sọ lẹ́yìn ikú rẹ má ṣèṣekú ṣe kó o tó ṣe kí ni kò tó kú ṣùgbọ́n eléyìí jẹ́ náà sí àfẹ́mi àtiwọ́ náà tí kò ń gbọ́ ká gbìyànjú ká sọ iṣẹ́ ọwọ́ wa ká tó lọ pàdé ọlọ́run kọ́lọ̀ ń dákun kó dáàbò bò wá wallahu a'lam.